kí wá ní orúkọ onítọ̀hún tàbí ká sọ pé inú ẹbí wo ni ó ti jáde inú ìran wo ni ó ti jáde pẹ̀lú àdíìsì mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì ń dákọ mìnà níbìkan níbòmíì ó ń dákọ min ahali baiti ànábì mirza gulam ahmadu ṣe ahalu ànábì ni ṣé alùbẹ́ẹ̀tì ànábì ni àwọn àfa àmàdíyà nítorí pé wọ́n ti kẹ́kọ̀ọ́ ìtùkùtù lọ́dọ̀ Mirza Gulam Ahmadu wọ́n wàá sọ fún yín pé alùbẹ́ẹ̀tì kò pọn dandan kó jẹ́ mọ̀lẹ́bí wọ́n ní alùbẹ́ẹ̀tì kò pọn dandan kí ìtumọ̀ rẹ̀ jẹ́ mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ni kò pọn dandan. kitu megamon le bi ama ma akọkọrinu tụma alulibaiti o naa ni ebi eni o naa nikiri ebi eni nwaa ma pe ijo eni naa ni alulibaiti sọtigbo ibi ije efe sapamasi into import and benin si eni looto alubaiti ni o si gbodo je ewa nisugan alubaiti ìjọ ẹ̀ ló túmọ̀ sí kó o lè mọ̀ pé alùbẹ́ẹ̀tì eléyìí ò túmọ̀ sí jọ ó ní àtìràtì mìn àtìràtì àtìràtì àrọmọdọ́mọ ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú àrọmọdọ́mọ mi ni ó jẹ́ ó tún mú wá lọ́nà mi wípé mìn wáládì fáàtìmà mìn wáládì fáàtìmà sọ ti rí wípé èyí è sọ̀rọ̀ pé nínú ìjọ ànábì ló gbà lérò. bí kò ṣe wípé ẹni tí ó jẹ́ ìmáàmù màdí yẹn ó gbọ́dọ̀ jẹ́ àrọmọdọ́mọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní kò sì gà sí wípé àwọn ọmọ anabi àwọn ọmọ rẹ rẹ̀ wọn ò fẹ́ yàwó tí wọ́n ekú ò láyé sótìyé kọ́símù Ibrahim Abdullahi àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò dàgbà wọ kí wọ́n fẹ́ yàwó tí wọ́n fi kúrò láyé ọ̀wọ́ ẹni tó dá ọ̀wọ́ ẹni tí ó ṣẹ́kù nínú ọmọ ànábì tí ànábì fi jáde kúrò láyé ni ta ni òní fásímà àwọn ọmọ fásímà àwọn náà bímọ ọmọ ọmọ ẹ̀ náà bímọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀ náà bímọ wọ́n sì ń bímọ lọ́wọ́ títí dàsìkò yìí ní Saudi Arabia. ló mú kànẹ́bí ò yan wípé mi ní àtìrọ́tì mi ń wọ́ládé Fátímà <clears throat> mi ní àtìrọ́tì mi ń wọ́ládé Fátímà so tí ìtumọ̀ alùlùbáìtì tó bá dà yín láàmú mi ní àtìrọ́tì kò yẹ kó dà yín láàmú mi ń wọ́ládé Fátímà kò yẹ kó ní agúmẹ̀ntì nù ẹ sì mọ ìtàn Mirza Gulam Ahmadu kò fi ọ̀nà kankan bá ànẹ́dùwà Muhammadu tán. Mirza Gulam Ahmadu ọmọ India ni kì í ṣe Lárúbáwá ni ìran rẹ̀ ọmọ India ni Mirza Gulam Ahmadu òun náà ò sì sọ pé àrọmọdọ́mọ ànẹ́dùwà lòun. tó bá sọ bẹ́ẹ̀ á tún já a torí pé ńgbà tí bàbá yín ṣéwù já Tijani tó sọ bẹ́ẹ̀ á já a pé wá mọ́tànra rẹ jẹ ọ̀ọ́bá ànábì tán níbi kankan ìran yín ọ̀tọ̀ ìran yín ọ̀tọ̀ ìran ànábì ọ̀tọ̀ mọ́pẹ̀rẹ̀ ẹ ní àrọ́mọdọ́mọ ànábì wa mọ́ sọ ti gbọ́ àsọ̀bẹ́ẹ̀ fún ti nínú ìwé rẹ̀ tó kọ jàwáírù lè máa ní wàbùlùgù lè àmọ́ ní. now lódodo ni ìmáàmù màdì ń bọ̀ ṣùgbọ́n ta ni ìmáàmù màdì pẹ̀lú àdìsí mẹ́tẹ̀ẹ̀ta yìí àti mẹ́tíńjẹ́ ìmáàmù màdì wípé nọ́mbà one ó máa jẹ́ fámílì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mirza gulam ahmadu kì í ṣe fámílì ànábì kì í ṣe àrọmọdọ́mọ fátímà ìyẹn jẹ́ ení tá a rí mú jáde nínú àdìsí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀rọ̀ kejì òun tún ni wípé òun tún ni wípé kí ló kọ ìmáàmù màdì jẹ́ according to hadisi Abu Daudu yìí ohun tó sọ ni pé yùwá tí ùísímù ùísímì wasmu abi yìí isma abi yùwá tí ù ìsìmù ùísímì irú ọkọ tẹ̀mí ń jẹ́ ni màdí ó máa jẹ́ wasmu abi yìí. isma abi irú ọkọ tí bàbá mi ń jẹ, lòun náà ó máa jẹ ni bàbá rẹ̀ náà máa jẹ. irú ọkọ mi ń jẹ, ni ìmáàmù o ó máa o òun ni wọ́n sọ ọ́ lọ́jọ́ súná rẹ̀ ẹni tí ó tún wá bí orúkọ náà máa yóò ṣe wẹ́kú orúkọ tí èyí ló mú kí àáfàá wa àgbáni Ismail ibn Kathir sọ nígbà tí ń sọ̀rọ̀ mọ́ màdì wípé ó ní ziáfọ̀ pẹ̀lú àdìsí yìí tí wọ́n bá ní kí lorúkọ mọ́ màdì gbogbo mùsùlùmí ti mú ọkọ ńlẹ̀ orúkọ rẹ̀ ọmọ jẹ́ Muhammad Muhammad bun Abdullah Muhammad ibnu Abdullah Muhammad ibnu abdullahi orúkọ ẹni tí ó jẹ́ ìmáàmù mahadi yóò máa jẹ́ muhammad ibnu abdullahi níbàámu sí àdíìsì yìí tó lálàáfíà tó sọ pé yùwá ti hù ìsìmúhú ìsìmì wàsímù àbíhí ìsìmà àbí orúkọ rẹ̀ yóò ṣe wẹ́kú yóò ṣe dédé orúkọ tèmi orúkọ bàbá rẹ̀ yóò ṣe dédé orúkọ bàbá tèmi náà lódodo ni pé ànábì ń jẹ́ Ahmad ó ń Akib Hashir Mahi rẹ̀ orúkọ gbogbo orúkọ tánàbí ń Muhammadu ni orúkọ ló fi ká sí pé tá a bá ń pèrun tọ́ba kan bíi a ní adu ashadu anna muhammada rasulullah a ní sọ wípé wa ashadu anna ahamada ó sì ń jẹ́ ahmad a ní sọ wípé wa ashadu anna hashiro ó sì ń jẹ́ hashir a ní sọ pé wa adu anna mahiya ó sì ń jẹ́ mahi muhammadu ládàá kọ́. díàpọ̀ orúkọ tí ó jẹ́ ọkọ akọkọ nínú orúkọ ànábì orúkọ tó jẹ́ orúkọ rẹ tó gbajúmọ̀ jùlọ òun náà ni Muhammad orúkọ tí ìmáàmù màdí tá à ń retí ọmọ jẹ́ náà mọ jẹ́ Abdullahi ìjọ amadiya ẹ máa wo lójú screen ẹ máa wò kí lorúkọ màdí tí orúkọ rẹ̀ ni Mirza Gulam Ahmad Mirza Gulam Ahmad àwọn Indians wọ́n sábà máa ń jẹ́ Mirza bíi bíi taitusa fún gbogbo ọmọ ìlú bákan náà òun ọ̀tún wá jẹ́ ahamadu nìkan compound names ló ń jẹ́ wọ́n jẹ́ compound names wọ́n ń pè ní gulam ahmad gulam ahmad ok kí ni orúkọ bàbá màdí yín ẹ̀yin ìjọ amadíyà kí lọ́kọ rẹ̀ mùrìtádọ́ọ̀. mùrìtádọ̀ múrítàlá bí yorùbá bá bá fẹ́ pè é máa ní múrítàlá ẹ̀ ń kọ́ alif bàtàfà ni ó pè ní mùrìtádọ̀ so màdí ìjọ amadíyà ń jẹ́ meriza gulam ahmad ok meriza gulam ahmad ọmọ mùrìtádọ̀ màdí tá à ń retí òun ó máa Muhammad ọmọ Abdullahi màdí yìí ti fèèlì ó ti fèèlì ó fèèlì láyé wọ́n gbọ́n sánmà màdí yìí ó fèèlì láyé wọ́n sì gbọ́n sánmà nísìn ó ti dọ̀nà méjì tó ti fèèlì o ọ̀nà àkọ́kọ́ màdí yìí kì í ṣe ìran ànábì. kì í ṣe ìran ànábì wa Muhammad kì í ṣe àrọmọdọmọ Fátímà kì í ṣe ará ilé ànábì ìyẹn ni ọ̀nà kejì ò ni pé ó tún fẹ́ẹ̀lì nípasẹ̀ orúkọ nípasẹ̀ orúkọ orúkọ màdí tá à ń retí ọmọ jẹ́ Muhammad ọmọ Abdullahi orúkọ màdí àwọn ìjọ amadíyà ń jẹ́ Mirza gulam ahmadu ọmọ muritadọ ọ̀nà tí mirza gulam ahmadu gbà fail lórí kílèmù tó kílèmù pé ìmáàmù màdí ni òun ọ̀pọ̀ nǹkan ní láǹfààní àti sọjú kókó mẹ́ta lọ ni kókó mẹ́ta torí àdìsí mẹ́ta yìí péré ni mo mú wá mo ti sọ kókó àkọ́kọ́. ofeeli fẹ́ẹ̀lì pẹ̀lú ìran hindu ni mirza golam ahmad harabu ni imamu màdí táwọn ti o jẹ ok kò wá níkàn je harabu lásán yóò àjẹran ànábì yóò jẹ ìran ànábìwa muhammad ó máa jẹ àrọmọdọ́mọ fatima ọ̀nà kejì. níbi ó kọ Mirza Ghulam Ahmadu ó tún fail ó fail ó fìdí rẹmi ó jákulẹ̀ orúkọ ìmáàmù màdí tá à ń retí ó máa Muhammadu ọmọ Abdullahi níbàámu sí ọ̀rọ̀ tánàbì sọ pé ìwá tí wù ísímù wù ísímì orúkọ èmi àti ẹ̀ á dọ́gba. orúkọ èmi àti ẹ̀ á ṣe dèdè ara wọn wàsmù àbíyí ismà àbí orúkọ bàbá rẹ̀ á ṣe dèdè orúkọ bàbá mi therefore orúkọ ànábì tó gbajúmọ̀ jùlọ òun náà sì ni Muhammad orúkọ bàbá rẹ̀ ní Abdullahi agasi pé ìmáàmù màdì tí gbogbo àwa mùsùlùmí ń retí orúkọ rẹ̀ ó máa jẹ́ Muhammad ibnu Abdullahi ọ̀nà kẹta tí ìmáàmù màdì ìjọ amadíyà gbà fẹ́ẹ̀lì ah ó fẹ́ẹ̀lì ni o ó fẹ́ẹ̀lì ni o tá a bá ní tó ju f9 lọ àbá tún fún un ẹ bá mi wò parí àdìsí yẹn ó ní yẹmúláwùlẹ̀ àrídọ̀ kìstọ́ wàhálàn kàmẹ́múlẹ̀ àti zulman wàjáwùrọ̀. a gbólóhùn yẹn ti fẹ́ẹ̀lì Mirza Ghulam Ahmad gbólóhùn tí mo kà yẹn ó ti ṣẹ́gi ẹ̀yìn Mirza Ghulam Ahmadu ìsẹ́yìn ti rébà lẹ́yìn ìsẹ́yìn ó ti rébà mirza gulam ahmadu ó sì ẹ lẹ́yìn wómúwómú ni kò lè gbérí mọ́. ìmáàmù màdí tá à ń retí ànẹ́bì sọ nípa rẹ̀ pé yẹmúláwùlẹ̀ àrídọ̀ kìstọ́ wàhádìlán ó máa jẹ́ kí kìstù dọ́gba adilu déédéé ọ̀rọ̀ kan náà ni méjèèjì tó túra wọn alikistu wala adlu déédéé justice ó máa jẹ́ kí justice ìdájọ́ òdodo kó kún orí ilé ayé pátápátá gẹ́gẹ́ bí àbòsí zulumu àti jáúrù nǹkan kan náà méjèèjì gẹ́gẹ́ bí àbòsí ṣe kún orí ilé ayé tẹ́lẹ̀ kóhun tó dé òun ó wàá fi déédé ìdájọ́ òdodo yóò fi rọ́pò ìdájọ́ àbòsí jẹ́ gbọ́rọ̀ yìí dáadáa aláwòjá gbọ́ yìí dáadáa iṣẹ́ pàtàkì tí ìmáàmù màdí ó ṣe ni pé àbòsí ti gbalé gbáko kó tó dé àbòsí ó ti gba ilé mọ́ wa lọ́wọ́ ó ti gba oko mọ́ wa lọ́wọ́ ó ti gba ọ̀nà ó ti gbanú ugbó mọ́ wa lọ́wọ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé làbòsí ti lọ nígbà tí bá wá dé tí ó kọ rẹ̀ ó Muhammad ọmọ Abdullahi tó sì máa jẹ́ fámílì ànábì Fátímà ọlọ́run wàá yí ayé ti déédé gbogbo ayé ní tìbútòrò ayé orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé déédé ọ̀wà wáyé ń bẹ ìdájọ́ déédé ìdájọ́ ọdọ́gba ni ó wàá ṣẹlẹ̀ lórí ilé ayé ẹ jẹ́ wá bí ìjọ amadíyà léèrè ẹ̀yin ìjọ amadíyà ìmáàmù màdí yín ó ti wáyé. ní ìparí ọdún tàbí ní ìparí ọdún one thousand one thousand three hundred stroke one thousand wọ one thousand four hundred tí í ṣe fourteenth century ọgọ́rùn ọdún kẹrìnlá ìgbà tí wọ́n bí Mirza Ghulam Ahmadu nù ẹ má o láti ìgbà tí wọ́n ti bí Mirza Ghulam Ahmadu àwọn ò tí ìdàyé ńgbà náà ok àti ìdàyé àti ìgbàláyé báyìí láti ìgbà náà dòní ayé wà nú àbòsí àbí ayé ò sí nú àbòsí. láti ìgbà náà dòní àbòsí ń lọ ní everywhere àbòsí ń lọ ní ní everywhere ìjọba déédé tí ànẹ́bì sallallahu alayhi wa sallam sọ wípé ó máa kún orí ilé ayé gẹ́gẹ́ bí àbòsí ṣe kún orí ilé ayé níbo níjọba déédé ọ̀nà wà ní àsìkò tí Mirza Gulam Ahmadu wálé ayé orílẹ̀-èdè tiẹ̀ gan wọn ò gbọ́ òmìnira kúrò ní ọwọ́ ìjọba amúnisìn ìjọba Britain tó fi kúrò láyé wọ́n wà ní oko ẹrú wọ́n wà ní abẹ́ ìmúnisìn ìjọba Britain tó ń gangan fi kúrò láyé ni. látìgbà tí Mirza Gulam Ahmadu tó ti wálé ayé ayé òye pariwo ìbòsí ayé òye pariwo àìṣedéédé ayé òye pariwo fífi ẹjọ́ ṣègbè ayé òye pariwo ìjàmbá ayé òye pariwo òfò ayé òye pariwo àdánwò oríṣiríṣi títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. ayé òfìlì pé Mirza Gulam Ahmadu ẹni tó kílèmù mọ́mù màdí ayé ò fíìlì kó wálé ayé ẹ gbọ́ lárúbáwá ni àbí àbí kòkòrò kan ti kó sí ń lọ́pọlọ yẹmúláhù àlẹ́ àrídọ̀ yẹmúláhù àlẹ́ àrídọ̀ orílẹ̀ ayé máa kún yóò kún fún kíni Kingston wàhádìlan yóò kún fún déédéé ọmọ ṣe o àdéhùn èṣù ti wá kò léjọ amadíyà lórí báyìí náà kì í ṣe mirisa gulam amadu ló jẹ́ ká mọ̀ pé ìmọ̀mù màdí kan ń bọ̀ ànábì wa ni so ẹni tó jẹ́ ká mọ̀ pé ìmọ̀mù màdí ń bọ̀ òun náà ló sọ orú ẹni tí ó jẹ́ ó sọ orú orúkọ rẹ̀ ó sì sọ ohun tí ó ṣẹlẹ̀ lásìkò tó bá délé ayé ìwọ